إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدافع الله الله سبحانه وتعالى أترى صلاة الشوء نبي محمد sallallahu alayhi wa sallam kí ọlọ́run ọlọ́run wọn bẹ pẹ̀lú àwọn sọ̀hábà sí ọlọ́run àwọn aráàlú sí ọlọ́run wa wọn bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́dẹ kan ṣoṣo ọlọ́run ọba allah subhanahu wa ta'ala a máa tẹ̀síwájú lórí ìjókòó tafsir من سورة ṣọ́rọ̀ آية 52 láti أعوذ بالله من الشيطان الرجيم وأوحينا إلى موسى أن أصل بعبادي أن أصلي بعبادي إنكم متبعون فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا لغائبون وإنا لجميع حاذرون فأخرجناهم من جنات وعيون وقلوب ومقام كريم كذلك وأورثناها بني إسرائيل فأتبعوهم مشرقين فلما تراءى الجمعان قال أصحاب موسى قال أصحاب موسى إنا لمدركون قال كيف إلا إن معي ربي سيهدين وأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطول العظيم وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآيات وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run tẹ̀síwájú láti máa fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn apá kan ìròyìn àwọn ìṣẹ̀lẹ̀ tó wáyé látara ìgbé anábìwá Musa alayhi salatu wa sallam ìgbé dìde lọ kọ Fir'auna náà àti ànábì wa Harun alayhi salatu wa salam láwọn ṣẹlẹ̀ lọ́kan òjọ̀ kan tó fi lórí èyí tí a máa ń pè ní gbangba làṣáàkà tó wáyé tó wáyé láàrin ànábì wa pẹ̀lú Haruna ègé ti Fìràhánà àti àwọn òpìdán tó lọ kó yọ láti fi ànábì wa Mùsá ṣe yẹ̀yẹ́ táwọn yẹn lè bá a lè máa rí gẹ́gẹ́ bí òpùrọ́ láyé mọ̀ pé òdodo ní máa lékè ní gbogbo ìgbà nítòsí dododo náà sì lékè ṣọ̀rọ̀ àwọn náà ọ̀hún dojú tì í bọ́lọ̀ ṣe dojú tì í àwọn babaláwo tó kó wá tó lọ ṣàjọ lọ́kàn òjọ̀ kan wọn tó lọ ṣàjọ bọ́lọ̀ ṣe dójú tì wọ́n ọlọ́run bá gbogbo fún ìsìláàmù ọlọ́run gbé àpọ́nlé fún ìsìláàmù ọlọ́run ran Musa lọ́wọ́ àti tí Musa ń sọ lódodo àti gbogbo ọmọ Musa lọ́kùnrin lóbìnrin tí wọ́n jẹ́ mùsùlùmí nígbà náà. Faraon ọlọ́run dójú tì í ọlọ́run fi mú rẹ̀ gbolẹ̀ gbogbo tó ní lágbára tó ní ní ìkápá ọlọ́run yẹyẹ rẹ̀ pẹ̀lú rẹ̀ ní ọjọ́ náà ní gbangbasa bó tiẹ̀ já sí pé àwọn òpìdán àwọn babaláwo àwọn onídán tí wọ́n gbóná janjan kí fìràwọ̀n lọ ṣàwá láti wá dojúkọ ànábì wa Musa aleyhi salatu wa salam jama àwọn lẹ́yìn náà nìyí wọ́n tún rí kí ọlọ́run ọba látara wípé nígbẹ̀yìngbẹ̀yìn ìtójódodo padà hàn sí wọn ọlọ́run taná ìmọ́lẹ̀ òdodo sórí ọkàn wọn láì sáyà sílé ni wọ́n gbógun wọn pátá nàbà di mùsùlùmí wọ́n di ẹni ọlọ́run wọ́n di ọmọ lẹ́yìn anáàdì wa muhammad sallallahu alayhi wa sallam. wọ́n di ọmọ lẹ́yìn anáàdì wa musa alayhi salatu wa salam. eléyìí wá débi inú bí fìlàwọ́ náà pé a ẹ̀yin yìí ẹ̀yin ní ẹ̀kọ́ jẹ́ ìyàkín tó fi yà jẹ musa ń payé pakópa lójú ayé yín náà ní ti máa gé yín lápá ní ti máa gé yín lẹ́sẹ̀ nígbà tí ìnira rẹ bá pọ̀ nígbà kan yín máa gé kí gbogbo ayé rẹ bá lè máa rí wípé ọ̀dàlẹ̀ ni yín wọn ò sì dálẹ̀ òdodo hàn sí wọn ni òun ò mọ̀ pé tódodo bá hàn sí yàn jàmá gbogbo ohun tí yàn bá ń rí nínira kò ní jẹ́ nira mọ́ tódodo bá ti dé tí ìmánì bá ti dé ìgbàgbọ́ ìjọkan nínú ìjọkan ṣoṣo ọlọ́run tó bá ti hàn síyàn bọ́lá bá ti mú yàn dúró kò sí mímì kan tó lè máa ń yàmá wọ́n ní làbọ́ yẹ wọ́n ní wọ́n sọ̀rọ̀ ọ̀nà tó bá fẹ́ ṣe kó ṣe mímì kan ò lè mì wá a ti gbà fún Musa a ti gbà fún ọlọ́run a ti di mùsùlùmí ẹ̀mọ́ lẹ́yìn náà. olúwa wa ọlọ́wọ́n bá ọba dẹ́dà ọlọ́run tí wọ́n sọ fún wa ní ìtẹ̀síwájú olúwa wa ní ọ̀háínà ilẹ̀ amúhùsán àṣírí bẹ̀rẹ̀ ìbáàdì innakum mutabarun ọlọ́run ní wọ́n Musa ọlọ́run ìwọ máa palẹ̀mọ́ o máa palẹ̀mọ́ orí tó sì gbọ́dọ̀ máa rìn kì í ṣe wọ nìkan àti gbogbo àwọn tí wọ́n gbọ́ tí wọ́n gbà fún ọ nínú ọmọ bàní Ísírẹ́lì àwọn ọmọ Ísírẹ́lì níjọ́ náà afẹ́kọ̀ọ́ kó wọn nínú ẹjọ́ kó kó wọn kúrò nínú ìlú tẹ́ ẹ bá sì ṣe bẹ́ẹ̀ àmọ́dé ó jẹ́ àárọ̀ àmọ́dé ó dọ̀sán torí àwọn àsìkò méjèèjì yìí àwọn sójà tẹ̀ráwọ́ náà ń bẹ́ńtà sọ̀rọ̀ tó lékè nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ tẹ̀síìr òun náà ni pé ìrìnàjò ni ìrìnàjò alẹ́ ni ìrìnàjò alẹ́ nígbà tí sánmọ̀ dúdú adé nínú wọn tí wọ́n ní alẹ́ ni ìbẹ̀rẹ̀ alẹ́ ni lẹ́yìn mọ́gíríbì ni àwọn míì ní lẹ́yìn bí àsìkò ìṣááyì ni àwọn míì ní síwájú àlùfájàrí òun ni kómìdè kómì ìsìráhù náà ni asọ̀rọ̀ ọmọlógbólóhùn asọ̀rọ̀ òun náà ni kí n rin ìrìn àjò nígbà tí ojú ọjọ́ dúdú ìyẹn ní àsìkò alẹ́ ilé ilẹ̀ náà fi ròyìn náà wá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni subhanalladhi asra bi abdihi laylan ni. من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله ọlọ́run ní mọ́ fún wọn ọlọ́run ọba ọba tí ò lábùkù tí ò lábà wọn ọba tó pé níròyìn ọba tí ò láfijọ tí ò láfiwé ọba tó dájú pé òun lòun mú muhammad sallallahu alayhi wa sallam òun lòun mú rìnrìn àjò gbogbo ara mọ rìnrìn àjò náà àwọn pè ní al-isra tó lébi sí ní tán pè ní al-mi'raj al-isra wal mi'raj ọlọ́run máa na fi rìnrìn àjò pẹ̀lú ìránṣẹ́ jìbìrì ìlú kó wá mọ ìrìnàjò láti kàábà láti mẹ́kà lọ sí bẹ́tùl mọ́kìdì bẹ́tùl aqsa àlùmọ́sídìí aqsa kò mú lọ bẹ́ẹ̀ gbogbo eléyìí lè ó wáyé lóru ni ó ń ṣẹlẹ̀. jama ibẹ̀ wá gbà lọ gun òkè sánmà kíní kejì kẹta ṣé dékè sánmà kejì ṣé tún náà lọ. so òun náà ní ilé asiri asọ̀rọ̀ kíyàn mú yàn rìnrìn kájọ rìnrìn àjò rìnrìn àjò tòru náà pè bẹ́ẹ̀ kìí ṣe tààrọ̀ bẹ́ẹ̀ ni kìí ṣe tọ̀sán àbí tìrọ̀lẹ́. irúfẹ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run fi bá nàbí wa Musa sọ̀rọ̀ alayhi salatu هو موسى ووحينا إلى موسى أن أصل بعبادي ọlọ́ni aránṣẹ́ sí musa tí wọ́n musa wọ́n kó gbogbo àwọn ọmọ bàbá ní israẹlà tí wọ́n gbà fún ọ wọ́n gba òdodo rẹ gbọ́ ọ̀yá máa kó wọn kúrò máa ẹ máa fìlú lẹ̀ tílẹ̀ bá ti ṣú ẹ fìlú lẹ̀ o ẹ fìlú lẹ̀ innakum muttaba'un kí ló dé tọ́lọ̀ fi ní gbáfi ìdúlẹ̀ torí pé pìlánà ti pinnu tán yányá ó ti pinnu tán yányá àlámàdé ànábi wa Musa aleyhi salatu wa salam ó ti pinlẹ̀ ní àti àlámàrí àwọn tí wọ́n gbà fún wọ́n gbà fún Musa a ah, èlé lè ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ gbogbo yín ní pa ọlọ́run ló dáa ó ti mọ ti ń bẹ lérò èròǹgbà rẹ̀ ó ti mọ tó ń rò ó ti mọ tó fẹ́ ṣe ọlọ́run wá rí bílù ọ̀rọ̀ ni fanabi musa pé innakum muttabaun gbogbo ìpalẹ̀mọ́ láti wá pa yín wọ́n ń gbéra di láti wá lé yín láti wá mú yín pa bẹ́ẹ̀ bá ti jáde gan-an ó tún lé yín wọ́n ò lè pa yín wọ́n lè ba lè pa yín فأرسل فرعون في المدائن حاشرين جماعة فرعون هو مقنع وموسى عليه الصلاة والسلام الله bá ti bá sọ̀rọ̀ ìlú ti dọ́rọ̀ rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ìjẹ́ ìdákan ò lè mọ ọlọ́run ti fi màá inú máa pọ̀pọ̀ ẹnìkan ò lè mọ tí ń bẹ lọ́kàn ẹni àfolúwa wa tó dọ́kan wa tó dá oníkálukú wa ni ó ti fi máa nájú wa Musa àti Haruna àti àwọn bàbá Israẹla tí wọ́n jẹ́ mùsùlùmí tó nígbà tó bá tó fìràwọ́n náà bá ní ó yá gbogbo ẹ̀yin sójà mi ẹ̀ fọ́nká sínú ìlú ẹ̀ máa ṣàwọn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀ máa pa wọ́n tó bá fáwọn sójà rẹ̀ ká nílé ìlú láì mọ̀ wípé alẹ́ lòun fẹ́ ṣiṣẹ́ òun alẹ́ tó fẹ́ ṣiṣẹ́ ni alẹ́ náà àwọn anábì musa àti àwọn mùsùlùmí wọ́n ti gbéra wọ́n ti ń bẹ lójú ọ̀nà. Inna ha'ula'i lashirdimatun qalilun. Jẹ́nà, lórí pé fẹ̀rẹ̀ àwọn sọ wípé à ṣé àwọn eléyìí ti rún mélòó ni wọ́n gan? Àti Musa àti Haruna, alayhi salatu wassalam àti gbogbo àwọn tó dọ́mọ lẹ́yìn wọn náà nìyí tó fẹ́ máa tako agbára mélòó ni wọ́n ṣeré bímọ tún ṣeré bímọ àwọn èèyàn janganjangan pọ̀lì ló wọ́n fún wa ló ń kà pé ìròyìn wọn nù ẹ̀wù nǹkan báwọn. kàmọ́ gbàgbé a rí i pé version mint yẹn kí náà fi ń pè é plot mint lélẹ́yìn lórí fìràwọ́ náà láti fi fi irọ́ rẹ̀ láti fi bo òdodo mọ́lẹ̀ plot ní ìlélẹ́ oríṣiríṣi àwọn ìgbésẹ̀ àwọn plot ní sọ̀rọ̀ náà ti gbé tá a bá gbàgbé bá ti ń bá ìtàn yẹn bọ̀ wá ètò gbégbé yìí onípẹ́tọ̀ ẹ̀ ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé ó purọ́ ni ọ́ èmi gangan lọ́lọ́run kò sọ́lọ́run ọlọ́run tó ló ń rọ òpùrọ́ ni ọ́ àti wo àtọ́lọ́run rẹ̀ onírọ́ nìyí tó bá dé bẹ́ẹ̀ àwọn òpìdá mi wọn ó borí iná tí wọ́n fẹ́ pa ṣùgbọ́n lẹ́yìn náà dẹ̀ mọ́ òfin ti fẹ́ tẹ̀ náà ni kò débi kankan ọlọ́run gbé òdodo lékè gbódòdó sì máa ń lékè gbogbo àlámọ̀rí náà nù jama gbogbo bóyá òdodo náà ní máa ń lékè ànábìwá musa aleyhi salatu wa salam ọlọ́run gbé lékè fìràwọ́ náà bọ́lá báyìí gbé lékè gbogbo wọn lẹ́yìn musa wọ́n ti lékè fìràwọ́ náà nu olódodo rí máa rẹ́ ní òpùrọ́ so plot mi tún wá lélẹ́yìn eléyìí ní final plot tí fìràwọ́ náà ní sáwọn mùsùlùmí nígbà náà pé ìwọ Musa ìwọ Haruna aleyhi masalatu wasalam àti gbogbo ọmọba ní Israẹli tí wọ́n jẹ́ mùsùlùmí ipa ni ó pa yín lẹ́nìí jama ó sì kọ̀mándì àwọn sójà rẹ̀ wọn pọn kásínú ìlú kan máa ṣàwọn lẹ́yẹ ọkọ kan lé ní tèrè ìdí tèrè lọ́kùnrin wọn lóbìnrin wọn kán bẹ̀rẹ̀ sí ni máa pa wọn kán bẹ̀rẹ̀ sí ni máa pa wọn débi wípé wọ́n wá nígbà tí wọ́n náà fọ́nká àwọn kan náà afọ́rẹ́mọ̀ tẹ̀sí wọ́n ní àsìkò déédéé àsìkò báyìí òun ni ìfọ̀rọ̀ náà ní káwọn sójà rẹ̀ fọ́nká láàárọ̀ torí pípa tí wọ́n fẹ́ pa wọ́n ẹ̀rí bí àwọn ìjọba bá fẹ́ ṣàbùrú wọ́n fẹ́ lu agbára wọn nìyí tó sì fẹ́ ti dẹ́rù bá wọn aráàlú wọn àní ṣe ń kọ̀kọ̀ gbangba wọn ṣe gbangba ni ẹ lọ mú wọn pa wọn lójú àwọn aráàlú aráàlú ni wọn kó lè balẹ̀ máa jẹ́kọ̀ọ́ àwọn tó yẹ pé wọn fẹ́ fi dẹ́rù aráàlú ni wọn fẹ́ lágbára wọn fẹ́ ṣàkóso òru ni wọn ní òru la ṣiṣẹ́ ẹbí àwọn láti lè dẹ́rù aráàlú wọn fẹ́ ṣe gbangba wọn fẹ́ ṣe é wọ́n ní dèbí àsìkò báyìí òun náà ni fàràrà ní káwọn sójà rẹ̀ fún wọn gbéra. àmẹ́tùwà musa aleyhi salatu wa salam ẹsẹ̀ ló ń rìn òun àti àwọn bani israẹla ẹsẹ̀ ni wọ́n rìn. ìjọba ó fẹ́ fèrè àwọn náà àwọn sójà ti tiẹ̀ àwọn ní nǹkan ọ̀gùn tó lè sáré débi wípé bó o bá rìn ìrìn wákàtí márùn-ún ìgbà mélòó lẹ́sìn tí ń bọ̀ ìgbà mélòó ló fi ń lépa bá ọ àwọn náà mọ̀ bẹ́ẹ̀ ẹni tó gbéra látàlẹ́ àdá tó lóun lọ ọ̀bàdàn pẹ̀lú ẹsẹ̀ ẹni tó gbéra ní ìsinsọ́ lóun lọ ọ̀bàdàn pẹ̀lú ọkọ̀ ọkọ̀ ó ti dé bàdàn síbẹ̀síbẹ̀ ẹni tí ó gbéra látàlẹ́ àdá tó lóun lọ ọ̀bàdàn jẹ̀mọ́ tó súnmọ́ kó má ti dé dájú ọ̀nà tó gbé yóò máa sinmi yóò máa rẹ̀ yóò máa sinmi lẹ́yìn náà. وإنهم وإنهم لنا لغائزون sábẹ́ yà àwọn eléyìí o àwọn tá a fi panu ni wọ́n tá a borí wọn wọn ò tó nǹkan èyí náà ní fáínà. wa inna la jami'un hadirun gbogbo wọn pátá gbogbo wọn wọn tó kankan wọn ò jẹ́ kankan bó ṣe wọlé kó mọ àtàwọn àtàwọn mọ̀lẹ́bí wọn ẹ̀rí á dá wọn lọ́wọ́ á dá wọn lákẹ́ á kú wọn pápá. فأخرجناهم من جنات وعيون ọlọ́run ní ṣùgbọ́n àwọn ẹni wọ̀nyí òwò ọlọ́run ti pa Musa láti kó wọ kúrò nínú ìlú ẹ wà nígbà táwọn náà wà lọ torí pé fìràwọ́n náà ní ọlá ó ní ọlá o jẹ̀mọ́ nínú àwọn ìjọba jẹnípa ìjọba kẹfẹ́rí ìjọba tọ́jọ́tọ̀ ọlọ́run ọ̀tá ọmọnìyàn tó sì ní ọlá láti fìràwọ́ náà jẹ̀mọ́ òun òun gbogbo àwọn ọgbà oko inú àwọn ọgbà oko wọn tá ń gbin dẹ̀bínú tá ń gbin gírèpù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ní ọgbà oko ni ibẹ̀ ni anabi musa alayhi salatu wa salam àti haruna alayhi salatu wa salam àti àwọn bàmí israẹlà ibẹ̀ ni wọ́n wá ń gbà. وكنوز ومقام كريم àti gbogbo àwọn pẹpẹ ọrọ̀ lórí ìyàrá àtàwọn nǹkan ńláńláńláńláńlá ni wọ́n fi ilẹ̀ tó lè máa jẹ́ nǹkan adùn ẹgbẹ́ tíyàn bá rò ó ní pé ah kí ni mo wá ń lọ fún ibi tí musa ń kó mi lọ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mo ń filẹ̀ yìí ọ̀pọ̀ oko mo ń filẹ̀ yìí ìgbádùn lélẹ̀ yìí ẹ inú ìlú mo ń filẹ̀ yìí eléyìí náà nìyí ó lè yẹ kó rẹ̀wẹ̀sì ọkàn bá ní bọ́lọ́mọ bá ò bá jogún ìgbàgbọ́ ìmánì tó péye fún ni a mọ̀ wò pé ah, níbo la wa lọ ní ẹ̀ máa sá fún kẹ̀kẹ́ tó tún lọ kọlu katapila dé. كذلك وأورثناها بني إسرائيل ọlọ́run nítọ̀ gbọ́dọ̀ pé àgbogbo àwọn ọgbọ́n kò ní nígbẹ̀yìngbẹ̀yìn òun ọlọ́run jogún ẹ̀ fún àwọn bàní ìsirayílà nígbà tó lọ́run mú fúnra ó náà lẹ̀ ó di etí àwọn bàní ìsirayílà fi ṣe kí ni tí wọ́n fi ṣe ọ̀rọ̀. فأتبعوهم مشرقين wọ́n nígbà tí ilẹ̀ mọ́ ẹ ìgbà tó rùn múra jáde kò sáà máa ń pè ní àsìkò oṣù olókùn shams òun náà ni sọ̀rọ̀ náà bá ló bá gbárẹ́ wọn òun àtàwọn sójà rẹ̀ ló bá gbárẹ́ anábìwá musa aleyhi salatu wa salam ló bá di eré ẹ̀sìn mọ́ nǹkan àwọn nǹkan ogun tí àwọn lọ́balọ́ba máa ń lò ó máa ń wà special àti nǹkan ọ̀rìn náà eré mélòó lẹ́sẹ̀ fẹ́ sá lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ṣe lẹ́sẹ̀ ràkúnmí eré mélòó òun ló fẹ́ sá. فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون wọ́n bẹ̀rẹ̀ sí ní lé jẹ̀mọ́ kété làwọn sọ̀rọ̀ náà bá rí wọn níwájú kété làwọn ọmọ lẹ́yìn ànágbèwà musa náà lẹ́yìn pé ah wọ́n ti dé o wọ́n ti dé tán o wọ́n súnmọ́ wa o làmúdọ́rọ̀ kù wọn ò ní pẹ́ gbá wa mú wọn ò ní pẹ́ mú wa bí máa ń bẹ ní bẹ́ẹ̀ náà nà eléyìí náà ń pè ní alkhawfu àtọ̀bíyí ìbẹ̀rù àdámẹ́ni wọn lọ́mọ òdédé ẹrù lẹ́rù bá tàbá lò síbi tó dáa ní o ìṣe pé kò wá sọ pé oṣogun abẹnú gbọ̀ngàn kí ni ẹnì kò yí bẹ̀rù eléyìí kò sí nǹkan bẹ̀ àmọ́ bí yẹn bá rọ̀bẹ ló bẹ̀rù ọ̀bẹ torí àdámọ́ ọ̀bẹ òní kó gé nǹkan ọ̀bẹ ò sì máa pé nǹkan kan nìyẹn gé bá a ti pé yìí máa ń géṣu ẹ tá a máa fi gé ẹran bẹ́ẹ̀ gbé lórí ara èèyàn náà yóò gé náà nìyí ọ̀rọ̀ ọ̀bẹ dàbí ọ̀rọ̀ mọ́tò ibi awakọ̀ bá tajú ẹ̀fọ́ náà ni ó lọ ibẹ̀ ni ó lọ bó bá tajú ẹ̀fọ́ ní ugbó kò ní ká olówó mi ọ̀gá mi inú gbólóhùn lọ ni kí ló kàn ó ń lọ náà ni yòóṣèlú bẹ́ẹ̀ lọ́bẹ ṣe rí so àdámọ̀ ọ̀bẹ òun ni kó gé nǹkan torí ẹ̀ ìbẹ̀rù kó má pa wá lára yóò máa wà lórí ọkàn wa gẹ́gẹ́ bí ọmọnìyàn torí rẹ̀ pé bẹ́ẹ̀ náà ni kí wọ́n jìyàn sí ní omi àbí kíyàn rómi ńlá omi búdò bí omi òkun bí omi ọ̀sà èyí ó bẹ̀rù ẹ̀ àdámánu kéré pé ẹni tí ó wẹ ọ̀sà tí ó wẹ̀ já àbí tí ó kó sáàánú ọ̀sà tí ó jáde à jẹ̀mọ́ yóò jẹ́ olùwẹ̀ ńlá ẹni tí ìwáṣọ olùwẹ̀ yóò bẹ̀rù ẹ̀ àdámánu kíyàn bẹ̀rù kíyàn bá rí pé ó lè pani lára ní ti làákàyè àti ní ti àdámọ́ pé nǹkan ni a máa pani lára. Bàbá wa rédíò náà ní bẹ̀rù rẹ̀ ni. Á bẹ̀rù rẹ̀ kí ló dé? Ló pé àdámọ́ ejò òun náà ni kó pani lára. Bẹ́ẹ̀ni, kódà báwo kò ṣe bẹ̀rù báwo kò ṣe bẹ̀rù ejò kó má bàa pa wá lára. Bẹ́ẹ̀ náà ló ń bẹ̀rù wa kó má bàa pa. Ejò náà máa ń bẹ̀rù. Ṣé ejò wá ṣe oògùn ni? Kò ṣe oògùn àdámọ́ ni ọlọ́run ló dáa sára oníkálukú ká máa bẹ̀rù ara wa ní ti ti àdámọ́ irú bẹ̀rù bẹ́ẹ̀ kò dín ìmánì kù kìí ṣe irú bẹ̀rù bá mi lọ́lọ́run béèrè lọ́wọ́ wa pé ká má máa bẹ̀rù rẹ̀ rárá irú bẹ̀rù lẹ́yìn nǹkan ìbẹ̀rù àdámọ́rùn oníṣàlàyé mọ́mọ́ wáyé láàrin àwọn ẹ̀dá pàápàá jùlọ nínú àwọn tí ọlọ́run bá fi bẹ̀rù sí lára àwọn sọ̀hábà níjọ́gbọ̀n wọ́n rí ejò wọ́n kọ́ bẹ́ẹ̀rù wọ́n bá yẹ ẹ̀ka wọ́n bá lé wọ́n bẹ̀rẹ̀ sí ní lé wọ́n bá lè pa kí lóò náà lè sọ sallallahu alayhi wa sallam arábìnrin waqara Allahu sharrakum kama waqakum sharraha á ọlọ́run là á kúrò níbi aburú yín tí aburú náà ní pípa <laughs> gẹ́gẹ́ bọ́lá ṣe ṣó ẹ̀yìn náà kúrò níbi aburú títí ẹ̀ náà kí lára burú ti pé ẹ̀ kó san ni so irú bẹ̀rù yẹn ni ìbẹ̀rù àdámá ni oye fún yàrá mẹ́ta ah, ó lè wá ń sálọ ó ní má nì ní wá rédíò lásán lásán wá ń bẹ̀rù pé wá rólógbò wá ń pariwo àdámá ni irú ẹ̀ ṣàná wá Musa àlẹ́ ìṣàlá ti wọ sẹ́dá wọn lọ́ba ní wọ Musa ju pọ̀pá rẹ̀ lẹ̀ ló bá ju pọ̀pá lẹ̀ pọ̀pá wá di kí ni báyà ó di ejò ńlá big cobra ànábìyàn Musa bá sáré tó bá họ́ ọlọ́niwọ̀ musa kí ni wọ́n bẹ̀rẹ̀ rù dá lọ́ọ́ mú ejò ni yóò dín pọ̀pá yóò padà sípìnlẹ̀ rẹ̀ tó eléyìí la máa ń pè ní àlọ́kọ́wọ́fù àtọ̀bí í bàbá rẹ̀ ti fẹ́ ṣíwáṣù sá pẹ̀lú ẹ̀ à máa sá ni mọ́ni ìmánì kan bẹ ó sáré ni bó ṣe kó bọ́ bàtà rẹ̀ kó ẹ́. Eh? kò fèrè fẹ́ ẹnìkan yí àdá olóhùn ṣẹ ládàá ó yọ pé olóhùn bùn ọlọ́bẹ wáyé ọ̀dà mọ́ mi mọ́ mi nílé mi rárá ó sà ó họ tó bá sáfẹ́lẹ̀ yìí ní kéṣe pé ò ní gbàgbọ́ rárá àbí òun bẹ̀rù tọ́lá òun ló bẹ̀rù rárá àdámọ́ ni kíyàn sáfẹ́ bá wọn kan bá wọn. àmọ́ àwọn kankan tí ò sí bẹ̀rù nínú àdámọ́ wọn kò sí bẹ̀rù mẹ́ẹ̀. káwá gbódò pé àwọn èèyàn kan ti fi nǹkan kan fún nǹkan kan mọ́ wọn àmọ́ wá bẹ̀rù nǹkan ni eléyìí náà ń pè ní ni la máa ń pè ní alikọ́fù sì rí ìran kan nínú ọ̀ràn ẹ̀ bọ́lọ̀ orogún ni ẹwà àgbàdo ṣé èèyàn máa bẹ̀rù àgbàdo àyè bẹ̀rù rẹ àgbàdo wẹ̀ bẹ̀rù rẹ ẹ tó bá jẹ́ bá a tó ń lọ ó dògì bá a lọ ń gbẹrẹ fún ó ṣe túwó bẹ́ẹ̀ bá a yán ó dàgbàdo dídẹ bá a ṣe é ṣíṣe dídẹ ni èyí bẹ̀rù àgbàdo ní tàdámọ́ kò sí bẹ̀rù lára àgbàdo àmọ́ tó bá tó wá ní pé tọ̀ ó wá jáde nílé rẹ̀ ó ń lọ ọjà àbò ń lọ ilé ìwé àbò ń lọ ibi iṣẹ́ ó wá kan àwọn wóró àgbàdo táwọn èèyàn kan dà títì wọn náà wàá fẹ́ tẹ̀ mọ́lẹ̀ ká burú tí o lérò àbí tí wọ́n lérò àbí tí ẹjọ́ lérò fún bẹ́ẹ̀ bí àgbàdo ẹ̀ tó wọ́n bá ti yọ o ti ní ìbẹ̀rù tá a mọ̀ fún ọlọ́run ọba nìyẹn tá a fún ẹ̀dá kankan àfọlọ́run nìkan ẹnu ìrìn o ti wọgbọ yìí o gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀ owó bàtà ni owó bàtà ni máa tẹ̀ mọ́lẹ̀ ìsinmi tó ṣe ọ pẹ̀lú gbogbo ọlọ́run pé tó o bá fi ń bẹ̀rù nǹkan ni ìwà àti àwọn ẹni tí wọ́n ti ẹ ti wà nípò kan náà àwọn tí wọ́n ṣe bẹ̀rù rẹ̀ náà ni wọ́n ti gbà pé ó lágbára láti lè ṣe táwọn fẹ́ fáwọn ìwọ náà ń bẹ̀rù rẹ̀ náà ni ìwọ náà ti gbà pé tọ̀ ó lè ṣaburú ó lè má burú wá fún ọ ẹ ti dèrè kanáà eléyìí náà ń pè ní oògùn abẹnú gbọ̀ngbọ̀n jama àyè bẹ̀rù ẹ̀ àgbàdo náà fi ṣe ni ọkà bàbà ni awọ màálù ni awọ kìnìún ni èwo tún ni ẹsẹ̀ ehoro ni ẹsẹ̀ ẹ̀ adìẹ ni gbogbo nǹkan oògùn wọn fi ṣe wọ́n wé ni wọ́n wé pépà ni wọ́n wé láwọ ni wọ́n fi ṣe gbẹ́rẹ́ ni wọ́n fi ṣe kùmọ̀ ni wọ́n sin ni wọ́n rẹ́ ni gbogbo ẹ̀ pátá irọ́ ni gbogbo ẹ̀ irọ́ bú òun ni gbogbo ẹ̀ irọ́ bú ni kò sí kankan bẹ́ẹ̀ torí ẹ̀ irú yẹn nìyí àyè máa bẹ̀rù irú nǹkan báwọn ẹnìkan ní ẹ àfà mo ti mú ẹ lé mi màá ń nẹ lóńdè ó mọ bu atọ́ ni kí ni bẹ́ẹ̀ ń bí wa wọ tó fẹ́ kó bọ̀ báyà kó lẹ́ka rà rẹ kó lé àmọ́ tó ah, ẹ dákun mọ́nà mi lóde kí n wọ́ sọ ti gbà pé ohun tó ṣe yẹn ó ní agbára ju olúwa rẹ lọ bàbá ti dára náà nù ti bọ́ nu wọn tó a gbọ́dọ̀ dánwò a ah, kò sí pẹ̀lú tó bá nà pàràpàrà kára rẹ kó lé àmọ́ ṣe nǹkan ṣe ọ́ là kan kò ní ṣe ọ́ ibi tá a gbọ́dọ̀ bá mùsùlùmí olódodo nìyẹn mùsùlùmí olódodo ibi àti gbọ́dọ̀ bá a nù tó o bá ti wà níbẹ̀ ń ìsìláàmù rẹ kìí ṣe ìsìláàmù ìsìláàmù rẹ kìí ṣe ìsìláàmù ẹ ìsìláàgbẹ ìsìláàgbẹ ló ń ṣe ìsìláàmù tó wà ní pọ́nrọ́lá wọn náà wà lọ́ máa dira ó máa dira ẹlẹ́yìn dira ọ̀tọ̀ ní òrùka tí ó lò lọ bí ìkómọ kìí ṣe òrùka ẹ̀ṣọ́ o òrùka má jẹun fún ẹ̀ o èyí tí ò lè lọ síbi ìyàwó ẹ òrùka jẹun wálé ọ̀tọ̀ òrùka tí ó lọ síbi jẹ́ ìyọnu ajé ìyọnu ajé àwùjọ àgbàlagbà má jẹ́ ká bá tó sẹ́ńdà ó ti ní gbogbo ẹ̀ nínú kọ́bọ̀dù rẹ̀ kílódé o ò lè ní ìfọ̀kànbalẹ̀ ó sì ní ìgbẹ́kẹ̀lé àti ìfọkàntán àti ìgbáradì ó ní láwọn nǹkan wọ̀nyẹn wàláhì ó ní gbọ́ lọ́wọ́ gbọ́ níṣẹ́ kan báyìí ó ní ìgbára lọ́lọ́ tó ń ṣẹlẹ̀ nu tó ìwọ tó jẹ́ mùsùlùmí tó sì gbà pé kinní kan bẹ ẹnìkan bẹ ògùn abẹnú gbọngọ ẹ ó ń bẹ ẹ ṣe mùsùlùmí o mùsùlùmí gbẹ nìwọ ẹ ṣe mùsùlùmí gbọ náà ìkíni ọ tí ó bá jẹ́ mùsùlùmí lódodo nìyí gbogbo àwọn nǹkan wọn lè àní nígbàgbọ́ sí i níbi kí wọ́n lè ṣe ní lóore àbí wọ́n lè fi nira kan ní látàdúró wọn lọ tán fà méjèèjì wọn ò lè ṣe fún mi wọn ò lè ṣe bó ṣe wọlé kó mọ̀ ó gbára lọ́lọ́ ìlú wákàtí márùn-ún rẹ̀ dọwọ́ rẹ̀ ó mọ̀ tó alùpùpù hání ó mọ̀ ṣe àwọn sáàrù rẹ̀ àwọn àdúrà tọ́lọ́run fún wa pé ká máa ṣe àwọn àtàrù tá a máa ń wí ní gbogbo àyíká yìí ní gbogbo àsìkò ó máa ṣe ó ti tán sí mọ́ owó dáadáa táwọn ènìyàn máa pọ́ fún ọlọ́run máa pẹ́ mọ́jẹ́ mú láàárín àwọn ènìyàn kò jù lọ. àwọn pé kíní kan bẹ kíní kan àyájọ́ kíní kan ìwọ oòrùn kíní kan pẹ́ńkẹ́lẹ́ kíní kan kí wọ́n ti àwúre gbogbo yẹn nìyí ni ló bá dé kò sí nǹkan kan sòrò àwọn nǹkan táwọn ẹni yẹn bá ṣe tán bẹ́ẹ̀ fi ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ bẹ̀rù wọn a gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀ kò sí bẹ́ẹ̀ lọ́kàn tán bẹ̀ ẹ̀ má mùsùlùmí ṣùgbọ́n ìbẹ̀rù lórí nǹkan tó jẹ́ nǹkan àdámá bí àdá bí kí sójà mú ni kó na ni <laughs> ẹgbẹ́ eléyìí ò ní a gbọ́dọ̀ bẹ̀rù yẹn sójà ń bọ̀ òwúyà kó bá tẹ̀ pé nígbà fún wọn lè nà mí kódà kọ́ nà mí tó kò lè dùn mí à yóò dùn ọ́ à yóò dùn ọ́ wọ́n á sì mọ ó dùn ó dùn ọ́ débi pé irú àwọn nǹkan ènìyàn máa bẹ̀rù ẹ̀ irú bẹ̀rù yẹn òun ló ń bẹ lẹ́mìí àwọn tí ànábì wa Musa aleyhi salatu wa salam tó kó sẹ́yìn nígbà náà iná lámúdìrọ̀ kùnún à wọ́n ti tún mọ́tò láti mú wa wọ́n láti mú wa ń kọ́ wọ́n pa wá nìyí nílà káyè ti gbogbo èèyàn tó má bèèrè lọ́wọ́ oníkálukú wa wípé ókè tí ìfẹ̀rọ̀ náà bá mú wọn kí ló dé àwọn náà mọ̀ yóò pa wọn yóò hàn wọn lémọ̀ náà so ló túmọ̀ sí pé ìbẹ̀rù tí wọ́n ń bẹ̀rù yìí ìbẹ̀rù ọ̀tá máa ní gbogbo ọkàn ọmọ ènìyàn pátá òun náà ló wà bẹ́ẹ̀ èèbó ni yorùbá ni èké nìkan funfun ni gbogbo ìran ọmọ ènìyàn á mọ̀ pé ọ̀tẹ̀ ẹni tó ń lé ni láti bá ni láti pa ni àbẹ́ni tó fẹ́ ṣàbùrú sí yàn tó ń léyàn fisikálì tó ń léyàn báyìí tó bá mú yàn kí ni ó ṣe the same answer ni gbogbo sọ. àwọn tó bá ti di bí ogun abẹ́nu gbọ̀ngàn yàmọ́ ẹni pé àwọn tí mo bá mọ máa ń pè bẹ́ẹ̀ àwọn ò lè bẹ̀rù rẹ̀. bó o ṣe ń bẹ̀rù àgbàdo tó o lè rìn tó o rìn tangatanga ṣé èbó bá dé òun ó kàn rìn lọ sí ẹ̀rí lórí ẹ̀dá ìmọ̀tàn òtútù òde. ìyìn táwọn òyìnbó ń gbà tán wá áfíríkà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àwọn babalábaba nílẹ̀ áfíríkà fi ń ṣe ẹ́ lọ́la àwọn fi ń ṣoògùn ọlọ́run ló mọ yéégún tí wọ́n gbé lọ sílùú ìlú britain yéégún ẹ̀kú eégún tí wọ́n fi góòlù ṣe òyìnbó gbé lọ wọ́n ń bẹ́ mẹ́dísìn àwọn ọ̀pá mi náà gbé lọ ọ̀fíìsì ẹ̀rẹ́dẹ̀ẹ́dẹ́ gbogbo nǹkan tí àwọn òyìnbó kó tán kó nílùú áfíríkà ọmọ dá padà tó wà múzíọ̀mù wọn lédèké ọmọ dá padà nígbà tí wọ́n kó ìbẹ́ fi ń dẹ́rù bà ni ẹ̀mí dẹ́rù bà wọ́n ni pé kò sí hmm, kò tó bẹ́ẹ̀ yóò digi ní ẹni tí òkú tó ń sọ tó ń sì rí pé góòdì lélẹ́yìí òun ayá mú ń tiẹ̀ ẹ̀ ẹ̀ gbé lọ́ọ̀lù wọn náà wà ní tẹ́ bàgbà padà owó tẹ́ ẹ̀sán lélẹ́yìí ẹ̀wọ̀n kan báwọn ẹ̀yin lè ń bẹ̀rù àwọn òní bẹ̀rù kankan fún yìí صافي نقول شنو اللي قلت اليوم جماعة أنا دعا موسى عليه الصلاة والسلام الله من قال كلا إن معي ربي سيهدي أنا دعا موسى الله اسمع وجمال الاسم كلا إنت وين كنت شلعي kíni ganan ẹni fìràwọ́ náà ó ti súnmọ́ àtàwọn sójà rẹ̀ tá má sì mú yín àwọn ṣàbùrú pẹ̀lú yín àwọn ìbànújẹ́ láyéláyé kò ní wáyé wọn à ní mú wa wọn à lè mú wa kẹ́lá tọ́lá ọlọ́run sọ fún mi pé wọ́n mú wa kẹ́lá ọlọ́run ọba mi lágbára láti dáàbò bò mí ìnàmọ̀ ìyá rọ́bì olúwa mi tó rán mi tó gbéṣẹ́ rán mi tó ń bẹ pẹ̀lú mi lálátìlẹ́yìn mi láláràṣe mi ní olùdáàbòbò mi kò ní fi mí lọ́ta lọ́wọ́ ṣàyàdínì yóò fi mí mọ̀nà ní tábà tó ṣe ibi tá a dé yìí bí lásán ní wa dé ọlọ́run ló fi wá mọ̀nà bẹ́ẹ̀ tọ̀ ibi tá a wà tó ń bá a dé náà káàtún bá tún ṣe gbé gbà tó tún ṣe wá mọ̀nà jẹ̀mọ́ àbẹ̀lọ́run kọ́ kó jogún ìmọ̀nì fún wa kí ìmọ̀nì wa kó dé lẹ́bù yìí ẹni mọ́ni ẹ̀ bá dé lẹ́rù ìjàmọ́ ilé ayé á rí bíntín bíntín lọ́wọ́ rẹ̀ nǹkan sínkù gbogbo ìdó dára ẹ láàmú tó ń ṣàgbélé pọ̀ta tó ń dára ẹ láàmú ni ṣòro abẹnú gbọ̀ngàn òun lọlé babaláwo òun lọlé àfáà ẹ àfáà babaláwo àbí pásítọ̀ babaláwo ló ń tójú wọlé wọn lọ káàkiri òun lọ gbógun òun lọ gbẹ má darí kan òun lọ gba bákù sẹ́ńdà òun lọ gba ìyọnú ajé ìyọnú ajé àwórí àgbàlagbà gbogbo eléyìí òun fi ẹ̀tẹ́ ẹlẹ̀ òun palàpalàpa ni òun fi ìtọ̀ òun fi fọ ìgbéni òun dá fún àdánwò tí ń bẹ wájú rẹ̀ ni. wọ́n yóò ń dákùnrin wọ́n tó jẹ́ mùsùlùmí ń dákùnrin ìrànlọ́wọ́ rẹ̀ ní tó fẹ́ ibi kọ́ ló wà ibẹ̀ ńkọ́ o ìgbèkùn lórí ìgbèkùn òun níbi tó lọ yìí ìgbèkùn lórí ìgbèkùn yìí àní ojú tọ́lọ̀ gbàfọ́lọ̀ for a listening olúwa ọba tá à ń sìn ọba tí ń bẹ síwájú sí kí gbogbo nǹkan tó máa bẹ kí bíbẹ ọlọ́run kò sì ní bẹ̀rẹ̀ ọba tí ó sì ṣẹ́kù nígbà tí gbogbo nǹkan ò bá sí mọ́ tí ìṣẹ́kù rẹ̀ tí ò lópin òun ni Allah bọ́tọ́ lágbára lórí ohun tó wọn ni ọba tí ò nílú tí ò lọ́ba kan tí ò ní aláfijọ́ tí ò sí irú ẹ̀ òun ni Allah ọmọ ènìyàn lè fa burú kan á lè fara ní ọlọ́run á lè fa burú kan lọ́run bó ṣe wulẹ̀ fún mọ́ ọba lágbára ni lórí ohun tó wọn ọba títí máa bẹ pẹ̀lú gbogbo àwọn olùgbàgbọ́ rẹ̀ àwọn olólùfẹ́ rẹ̀ òun náà ni ọba tí kì í àdéhùn tí kì í ya tí kì í yapa àdéhùn wọn náà bá lóhun ó ṣe fún ni yóò ṣe fún ni yóò sì ṣe yóò ṣe náà ni ẹ kò sẹ́ni tí ó ní ó máa ń ṣe bọ́lá bá sọ pé òun ò ní ṣe kò lè ṣe kò ní ṣe náà ni kò sẹ́ni tí ó sọ pé kó ṣe ọlọ́ọ̀mù ọba tí òbí wọn tẹ́lẹ̀ fún òbí ọba tó lágbára lórí ohunkóhun ọba tó dá gbogbo ẹ̀dá jẹ̀mọ́ bàbá dúró tì í. yóò dúró tì wá bàbá sálọ sọ́dọ̀ rẹ̀ yóò gbà wá bàbá wá lọ sọ́dọ̀ rẹ̀ yóò ràn wá lọ́wọ́ agbára rẹ̀ lágbára ìmọ́lẹ̀ rẹ̀ nímọ́lẹ̀ ìmọ̀ rẹ̀ nímọ̀ okun ọlọ́run bá ni olókun wọn láti máa gbé ní lérè àmọ́ wá ń lọ wá ń tí ó kò wá ó ń ṣera rẹ̀ wallahi ń ṣera rẹ̀ ó ń ṣera rẹ̀ ó nídìí ẹ̀ kí ni wá ká fi máa rárun rẹ̀ máa kò fi ọlọ́wọ́n bá mọ́ ìbá máa Kùránì ká máa kà á bó sì máa kà í tó bá ń gbọ́ wá sí máa lò ó ló bá tán kò jù bẹ́ẹ̀ lọ o ti reinforce yàrá rẹ nìyí spiritual reinforcement o ti wà fún ọ sí nǹkan kan ọlọ́run ti fún ẹ ní orí fún rẹ ní gàgá tí ò sin tó lè wo orin tó lè fàyà. musa aleyhi salatu wa salam ó ní inna ma'iya rabbi sayahdin olúwa mi tó rán mi tó pa mí láṣẹ kí n jáde ń bẹ pẹ̀lú mi lólùrànlọ́wọ́ lólùtìnílẹ́yìn òun náà ni ó tún mi sọ́nà níbi tá a bá gbé wa kẹlá wọn lè mú wa jẹmọ bó ṣe rí nìyẹn o bó ṣe rí nìyẹn o wàláì bó ṣe rí nìyẹn torí ẹ ọlọ́run máa ń la ọ̀nà fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ níbi tí wọ́n ti lérò pé ọlọ́run ti lànà ọlọ́run máa tún wọn lọ́kàn balẹ̀ níbi tí wọ́n ti lérò pé wọ́n ò rí fọ́kàn balẹ̀ mélòó mélòó tí ìlànà máa kà nínú sàlàyé nínú àwọn ẹni ọlọ́run nínú àwọn ànábì ọlọ́run nínú àwọn tó ń jẹ́ àwọn ẹni eré àwọn sọlihun ọ̀rọ̀ bani yún tó yẹ pé ilẹ̀ ti sí pinpin mọ́ wọn wọ́n ti dópin kọ́ta mú wọn kọ́ta pa wọ́n jẹ̀mọ́ kò sí kankan wà ọlọ́run ṣínà fún wọn ni ọlọ́run lánàá ni sotori tiẹ̀ titiẹ̀ náà kìí ṣe àkọ́kọ́ ká gbèsè wa rí báyìí nísìnyí ẹ́ ṣọ́ọ̀bù tá a ń tún lò lẹ́kọ̀ọ́ wọ́n ti wọ́n lé wa kúrò ń bẹ́ẹ̀ wọ́n ti wọ́n ti gbogbo ẹ̀ pa wọ́n tún wó wọ́n gbó gbogbo ṣọ́ọ̀bù wa ẹ̀yìn kó láti wá sí báyìí owó ilé owó ìwé ẹ̀rọ̀dínní kan owó dídẹ́ kó láti wá sí báyìí ẹ̀ àárín ẹ̀yà wa lówó àárín ẹ̀ ṣe kínní ẹ̀ abẹ́lẹ́ ṣàdúrà ṣàdúrà àdúrà gbà ṣé mi ní wá nǹkan mi ṣe nǹkan mi báyìí ṣètọ́ni ló sọ léyìn fún ọ ṣètọ́ni ló sọ léyìn fún ọ ó lè wá nǹkan mi ṣe nǹkan mi kí nǹkan mi tó ṣe ni kó mọ̀ fún ọ ní tó fẹ́ bẹ́ẹ̀ ni bọ́lọ́run ó bá fún wọn ní tó fẹ́ tó sì fẹ́ fara ní ọ lórí ẹ̀ ọlọ́run ó jẹ́ kó pàdé tó fẹ́ níbi nǹkan míì tó gbà lọ ìyẹn bá sórí bónú ìyẹn bá kàn bá kó àmọ́ bí àbá jẹ́ tó dúró tọ́lọ́run wàláhì ọ̀nà kan ní máa bí ọ̀nà kan ní máa dí fún yàn igba ọ̀nà ọlọ́run máa ń là kalẹ̀ fún yàn kò ṣe rí gẹ́lẹ́ nù inna ma'al usri yusra wa inna ma'al usri yusra ìnira kan ò lè kàn wá ìnira kan ò lè kàn nígbàgbọ́ òdodo àfi kí ìdẹ̀ra tó tẹ̀lé kódà ìdẹ̀ra méjì ni máa tẹ̀lé ni máa wáyé gbogbo ìdẹ̀ra ìnira tó bá ń kanni lọ́wọ́ dáadáa ń bẹ láàrin ìdẹ̀ra méjì ni ìdẹ̀ra kan ti ń bẹ nílẹ̀ kó tó dé àti ìdẹ̀ra tá tí ó padà tó ń wáyé lẹ́yìn tó bá kásẹ̀ kúrò lẹ̀ ìnàmọ́ àlẹ́ ọ̀sìn yusra wà ìnàmọ́ àlẹ́ ọ̀sìn yusra abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma òní lẹ́yìn yá pèlébà al-usru yusrayni láyéláyé ìnira kan kò lè borí ìdẹ̀ra méjì ìnira kan kò lè borí ìrọ̀rùn ìdẹ̀kùn ìdẹ̀ra méjì kò lè borí ẹ̀. sókè ló wá dé tí wọ́n tó wá jẹ́ mùsùlùmí owó tó rúpọ̀ ti fèsì challenge àìrọ́mọbí àìrówó náà àárẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tí máa ń ṣe ọmọnìyàn nínú àwọn ìran àdánwò ló bá torí ẹ̀ ló bá fẹ́ sin ọlọ́wọ́n balẹ̀ ló bá torí ẹ̀ ló bá mú nǹkan mọ́ nǹkan òpò ọlọ́mọ nǹkan mélòó ń pè òpò ọlọ́run lọ́sàn-án ó pè nǹkan mi lóru ẹ́ ó ló ń lọ kí jimá ni mélòó ń a lọ ó wà daṣọ sínú báàgì àmọ́ ara wọn míì náà nígbà yìí náà tá a bá jókòó ta ibẹ̀ náà ó já ń tan ààrẹ báyìí ló jọ lọ́wọ́ yòkáàdì una láha wálẹ̀ dínà àmọ̀nù àwọn ará alẹ́ tẹ fílẹ̀ tẹ pọ́nrọ́ fún un pé ẹ̀ ń lọ kíní ẹ̀ ń lọ fi ṣe ẹ̀ ń lọ gbá ó wá ń tàn wọn lọ́dọ̀ títí rẹ̀ kó ń tàn wọn ará alẹ́ yìí ó wá ń pààrọ̀ aṣọ ní kọ̀rọ̀ ń bí ó ń pààrọ̀ aṣọ aṣọ ilé tó ó gbọ́ ó wá ń wọ aṣọ bòmíì yòkáàdì una láha wálẹ̀ dínà àmọ̀nù ọlọ́run ni wọ́n rò báwọn ń tan wọn ọlọ́run àbáwọn ń tan àwọn mùsùlùmí wọn máa yá sójà ń ra ilá àwọn ìfúnṣahun ọlọ́run ni wọn ò tẹ́ kankan ara wọn ni wọ́n ń tàn ìpápára rẹ̀ ni ó lòun padà lọ́rọ̀ wọn àmọ́ kò yí wọn torí ẹ irú ẹni bá ní ẹ sọ fún mi ọlọ́run lè la láyé láyé ọlọ́run lè la ẹ tó ń fojú méjì lò hypocrisy olórí méjì ní ọ̀bẹ ọlọ́run fẹ́ ká rí bá wọn ọlọ́run fẹ́ kó ní káàkiri wa ká dúró sísìn ká dúró tẹ̀sìn ọlọ́run ká dúró tòfin ọlọ́run ká dúró gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo kóhun kóhun lẹ̀ kó ṣẹlẹ̀ ká dúró gẹ́gẹ́ bí mùsùlùmí bá a bá dúró bẹ̀ jẹ́ máa gbọ́dọ̀ sábà ju àwọn tó sọ yìí wàláhì yóò sì yẹ fún wa kẹlẹ àbúrò lè kàn wá ilé ọ̀rọ̀ lè kàn wá bẹ́ẹ̀ ni ní àkàngbé kò lè kàn wá kó tiẹ̀ mú wa kó fara ni wa rárá aburú ò lè borí wa ìnira ò lè borí wa. ìnàmọ́ ayé rọ́bì sáyàdì ni olúwa wa tá a dúró tì yóò dúró tì wá. فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانطلق فكان كل فرق كالطود العبيد nígbà wọn dé etí òkun ní ọ̀gángan ìlú Egypt òkun yìí kan náà ní ọ̀dọ̀ ìlú Egypt kò sọ́nà àmọ́ tó bá mẹ́rẹ́ sá sáà ti sẹ́rẹ́ mọ́ ìyẹn máa ń sáré ní odò àìsáré nínú ẹ̀kan àìsísáré nínú odò orí iyepẹ orí igbó làmọ́ ti sáré àmọ́ nínú ẹ̀kan nígbà míì nìyẹn máa sáré nínú ẹ̀kan náà nítorí ilé yẹn bá lágbára àmọ́ ní odò tó tiẹ̀ lè sáré bẹ́ẹ̀ ni ẹsẹ̀ rẹ̀ bá ti délẹ̀ odó máa gbéyàn lọ rẹ̀ omi wọn níwọ̀n ba là ń sáré nínú rẹ̀ tó bá fi lè ju tó mọ níwọ̀n ba lọ wàláì wò ó dà wà kọ̀ fún wọlé ni ẹ fi máa sọ fún àwọn awakọ̀ pé tójú bá ti yé lọ ẹ má máa sáré tó bá kí dírẹ́nà bá lọ rọ́ọ̀lù flood flood ẹ àgbàrá omi kò sí speed náà tó ń bá bọ̀ tó bá fi lè rọ́ọ̀lù agbára ọmọ ni ó ní kápá àti ṣẹ́rí ọkọ rẹ̀ padà sí tóbi ń bọ̀ wá yóò ṣẹ́rí ẹ̀ padà rẹ̀ torí pé ẹsẹ̀ rẹ̀ ò gúnlẹ̀ mọ́ tọ́ wọ́n wá dé tí òkun ẹ̀rú ń bá àwọn mùsùlùmí tó pẹ̀lú musa alayhi salatu wa salam alágbèwà musa ní ẹ fọkànbalẹ̀ ìnàbọ̀ ìyàrá bíi sayadin ibi tá a gbégbà ní tá a next line of action ọlọ́run bá mi sọ fún mi ọlọ́run bá ní wọ musa àdédèrè ibi afáfá lè bá hàm pọ̀pọ̀ ọwọ́ rẹ̀ náà ni pọ̀pọ̀ ọwọ́ rẹ̀ wọ́n gbàgbé pọ̀pọ̀ ọwọ́ ànábì musa ọlọ́run fagbára síbẹ̀ pọ̀pọ̀ ọwọ́ rẹ̀ fi ná òkun fi ná odò kó fi nà á ta pọ̀pá allah ta musa allah ta odò allah eléyìí ò ṣe idán idán kọ́ reality ni ní tó ṣẹlẹ̀ gángan ni mérekù ni kìí ṣe dán ọlọ́run wọ musa kan pọ́wọ́ rẹ̀ fi na odò nígbà tó na odò nígbà tó na fanfàlà pa lodò bá pín ló bá là sàkẹ́yẹnà kó lè sọ́ra kankan tó di àlìn wípé nígbà tó dò tó là ó là yẹn bí ọ̀nà bí ọ̀nà bíi méjìlá torí àwọn ìdílé méjìlá ni ìdílé ìbànú ìsànlẹ̀ àtàwọn ọmọ Musa kó sẹ́yìn ìdílé kọ̀ọ̀kan wa mú ọ̀nà tuntun nígbà tí wọ́n bí igbó tá a wá la ọ̀nà sínú igbó tí wọ́n kílẹ̀ pẹ̀lú katapila jama odò wa la o ọ̀nà bí ọ̀nà méjìlá wà nínú odò débi pé omi apá kìíní sí apá kejì níbi odò níbi ọ̀nà kọ̀ọ̀kan tí ó gbá bí odò kọjá ó wá ga kàtàwọ́dìlì adim ó dàbí òkè ńlá òkè mountain ó ga jama ewu agbára ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala ṣe pọ̀pá lè ní ẹ̀rọ̀bí tí musa ò fọkàn sí tánàbí ọ̀hárùn náà fọkàn sí alayhi salam táwọn ọba nípa ẹ̀ fọkàn sí ẹgbẹ́ ọlọ́run ti máa gbára jáde fún wọn tọ́lọ̀ fi mú ọ̀nà àbáyọ wá níta àmọ́ ń sọ nìyẹn ọmọ yẹn tẹwọ́ tẹ̀lé Allah ọlọ́lẹ́nikẹ́ni tó bá bára lóhun ọlọ́run tó dúró tó hun ọlọ́run tó kò fún wọn ọlọ́run ọba má jẹ̀jẹ̀ aláhùn mọ́kànlájà ọlọ́run lóhun ó la ọ̀nà fún ibi tọ́nà ti dí tí ò mọ́nu tó lè gbégbà mọ́ ọlọ́run lóhun la ọ̀nà wọ̀yẹ̀rù tó kù mí náà ẹ̀sìn lẹ́yìn ẹ̀sìn ibi tí ò ti lérò ìwọ náà ó ti pèsè fún ọba tó ṣe bẹ́ẹ̀ lánàá òun náà ni ó ṣe bẹ́ẹ̀ lẹ́yìn náà òun náà ni ó ṣe bẹ́ẹ̀ lọ́la ẹ wo nǹkan báwọn. وأزلفنا ثم الآخرين jẹmọ làwọn méjèèjì la ìdílé méjèèjì la bá kó sínú wọn kó sínú odò yẹn pé wọ́n gba orí ọ̀nà tó ti pọ̀pá ńlá nínú odò wọ́n gba kọjá wọ́n ń womi lọ́tún wọ́n ń womi lọ́sì wọ́n sì ń rìn lọ títí àwọn nìkan o àtàwọn ẹran tán kó dání o àtàwọn ẹrú wọn ọmọdé ni lọ́kùnrin ni lóbìnrin lágbàlagbà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàgbọ́ odò lọ wọ́n á ń lọ à lọ́tún odò odò ló ga yìí lọ́sì náà odò ló ga yìí omi lélẹ́ yìí wọ́n sì lọ wọ́n sì lọ wọ́n sì lọ wọ́n wá dé àárín wọn làwọn sọ̀rọ̀ náà bá dé pé à ẹ̀ẹ́ làánà bá kún síbẹ̀ làánà bá ń lé wọn lọ làánà bá ń lé wọn lọ tọ nígbà wọn èdè dajì ọ̀nà àwọn tọ̀hún ti jákè wọ́n ti dé èbúté ọlọ́ọ̀dẹ làwọn ọlọ́run wá pa odò láṣẹ odò ó ti fi yẹ gan lákùn pàdé ló bá pàdé lódò bá pàdé o odò pàdé nínú sátò Yunus àti gbé yẹ̀wò sẹ́yìn tọ́lọ́ba Allah subhanahu wa ta'ala tó fi ìyá rẹ̀ tó fi jẹ́ tó jẹ́ fìràwọ́ náà. jama odò pàdé mọ́ wọn fìràwọ́ náà ó bá lọ àtòun àtàwọn sọgbọ bọ́ọ̀lì rẹ̀ oríkàlùkù wọn ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́run pa gbogbo wọn rẹ́ láì ṣẹ́kùn kankan ọlọ́run pa wọn rẹ́. bẹ́ẹ̀ni wáyà wá ni òun sábẹ̀ nínú sáfẹ̀ Yunus náà aláìwájá wàjúná àbíbá ní Isra'ila al-bahr fa'atba'ahu fir'aun wa junuduhu ìbálòwò àyà 90 sọ́ọ̀tì louis bank 90 ọlọ́ni amúmúta àlẹ́ ìsàlátù wasalam àtàwọn àbáni ìsàlátù tó jẹ́ mùsùlùmí tí wọ́n gbà fún ọlọ́ni amúwọ́n gba àárín odò kọjá bá a ti bá ahùn ìfèrè àwọn oníwájú olóòdòhùn bá fi hàn wá adìwá Allahu akbar fèrè àwọn náà bá gbájú lẹ́wọ̀n náà nínú odò náà ó wá gbára wọn láti pa wọn nínú odò ó tún gbára wọn náà pẹ̀lú pé ẹ̀yin ẹ̀yin ẹ̀ ní bọ́lọ̀ mi jẹ̀mọ́ tó yẹ kó rí rẹ̀ ti pé kó tún mọ̀ pé a ah, Allahu akbar ó gbọ́lọ́gbọ́ ìrọ̀ ó kó sí ibi ọ̀nà tẹ́lọ̀ ńlá fáwọn àwọn bàní ìfẹ́ àtàlẹ́bí Musa lòun náà tó kó síbẹ̀ wàtàwọn sójà rẹ̀ báàgì yẹn pé ẹ̀yin fẹ́ ẹ̀mí yín ọwọ́ mi ló ń bẹ ń pàlẹ́ mi wàá dé wà nù ọ̀tá mi lẹ jẹ́ èmi ní gbẹ̀yìn yìí. حتى أخذ دركا غرقا nígbà lọ́wọ́ allah nabi musa àti àwọn bani israel ọlọ́run náà wọ́n kúrò nínú odò wọ́n débi pé kí ló wá ṣẹlẹ̀ lodò bá padé mọ́ fẹ́ràn náà àtàwọn sójà rẹ̀ o odò padé mọ́ wọn àárín òkun náà ń bẹ o ẹsẹ̀ ò tó lẹ̀ mọ́ o wọ́n ti léfòó o wọ́n ti ń tẹ̀rì àti àwọn nǹkan ọ̀gbun wọn ẹṣin wọn ní àwọn ọkọ̀ wọn gbogbo ẹ̀ jẹ̀mọ́ wọ́n ti ń tẹ̀rì rahmat wa rí pé ah ah pé kìíní yìí is a reality kí ló wà fọ́ọ̀nù. قال آمنت أنه لا إله إلا الذي إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الله أكبر الله أكبر الله أكبر فرعون ní ما تقولي ريالتي reality amẹ́ntù mo wá gbàgbọ́ báyìí mo di mùmí ní mo donígbàgbọ́ òdodo anahu wípé allah la ilaha kò sẹ́ni tíjọsìn tán sí lódodo elélẹ́lẹ́bí àti ọlọ́run ọba ìlú tí amẹ́nẹ́síbì yìí bànú ìṣòro ayílà àwọn ẹni tí mo fẹ́ pa èyí tí wọ́n nígbàgbọ́ sí òun nìkan náà lọ́gbọ̀n òdìgbọ̀. jẹ̀mọ́ reality yìí ilé la máa ń pè ní àínú àínú lè yẹ kí àínú lè yẹ kí orí ojú àrídájú ó dà tó parí ọ̀rẹ́ ó ní wàhálà nínà lè mú sí ìlú nínà láti fi ń lọ bí mo ṣe ń tẹ̀rì yìí èmi náà ti wà ní àwọn mùsùlùmí mo ti gba ìsìláàmù àá reality bá a bá wò ó àmọ́ ló gba ìsìláàmù lóòótọ́ àbí bá a bá wò ó àlòdì mùsùlùmí olódodo lóòótọ́ àbí kò gba ìsìláàmù kò sí máa ń nílẹ̀ eléyìí la máa ń pè ní ìmánú mọ̀tọ́rì ìsìláàmù mọ̀tọ́rì táwọn bá tó mọ̀ tọ́rì tútù bá ẹni tí ara ni kìí ṣe tútù bá ẹni tó dọ́lọ́hùn yàn nítòdodo. Tílẹ̀ ọ̀nà bá jẹ́rìí tó bá lékè báwọn àmẹ́jọ ọlọ́run ṣe lékè ní èbúdé yóò máa pa mùsùlùmí lọ nìyí yóò kọ gbàdúgbà sí ìlú ìlú mísírọ̀ ni yóò wà lọ àwọn lẹ́nu ṣùgbọ́n kò ságbára mọ́ kò sókun mọ́ kò sí làákàyè ní àkólúkọ́lé ìrìnsán ànúdọ̀ ìyípa reality nǹkan pè lọ́mọ ènìyàn gẹ́gẹ́ nu ọmọ ènìyàn lẹ nínú gbogbo tọ́lọ́wọ́n ọba tó dá a èyí ó fẹ́ lè sọ pé kò sí tó lẹ tọ́mọ ènìyàn gbọ̀ngàn kò sí tó lẹ̀. alẹ́jú tambolo lọ alẹ́jú èèrà lọ alẹ́jú ìdún lọ alẹ́jú ẹran lọ màálù lọ ràkúmí lọ àwa la lẹ́jú àmọ́ ọlọ́run fún wa lọ́gbọ́n. bá a bá wá jẹ́ pé ọgbọ́n tọ́lọ́run fún wa nìyí ni wọ́n ń tàn wá gbogbo ṣe lágbára tó omi lásán lásán ọ̀rẹ́ omi àgbo omi àgbo wẹ̀ omi ló gbẹ̀yìn ìfìràwọ náà pẹ̀lú gbogbo agbára rẹ ẹ wo nàìjíríà ẹ wo gbogbo áfíríkà ẹ wo gbogbo olú ayé ẹ wo gbogbo àwọn àwọn tá a máa ń pè ní world superpower the greatest in technology in innovation kí ni wọn fẹ́ lè ṣe kí ni wọn fẹ́ lè sọ̀rọ̀ wọn dà coronavirus nígbà tó dé ní two nineteen ó ti wà historical báyìí nísìnyí kò sí bá sì mọ sọ̀tàn lé ayé tẹ́ẹ̀ tẹ́ẹ̀ mọ̀ gbàgbé covid nineteen ó ti wà historical gbogbo alágbára ayé àtọ̀jọ̀gbọ́n àti ẹ àtolówe àti èbó àti dúdú àti funfun àtàwọn tó lẹ àwọn world power àwọn kìnnì kan sì di most civilized country àwọn under developed gbogbo everybody láyé ìyàwó ọba kòkòrò tó ń pè ní ìyàwó ọba ó wá sí gbogbo ọmọlé òun náà ń pè ní covid queen ni wọ́n ní queen kì í ṣe king kòkòrò yẹn virus yẹn covid nineteen kòkòrò abo kòkòrò ni abo tó sì jẹ́ ìyàwó ọba fún ilẹ̀ ẹ dàpọ̀ bí kòkòrò tó yẹ ẹ̀wọ̀ bàbá mi ti gbogbo olùgbò mẹ́rin ilé ayé tó ti wá mọ́ni mọ́lọ́n ah, bá wá dé kéńgì sí wa ń gọ́ ọlọ́run àbẹ́rẹ́ dákun ṣàánú wa o làwa ń bí ìyàwó ọba o àtọ́ba gángan o ewu yẹn tó ń kú ní covid nineteen ìbùdó lọ́run tún wá ṣe é dé ó fi agbára hàn wá dé àwọn bí táwọn máa ń ro kàn yí pé àwọn ní the best in technology the best in innovation tí wọ́n fi pàpẹ́ mọ́ra gbogbo ìran mímọ̀ àwọn ní kíní ẹ̀ tí wọ́n á kó bá jù àwọn náà nípa lára jù lórí ẹ̀ aráwa tó máa ń under develop African country lára continent tí ó lọ́lẹ̀ ni calamity casualty ìfúnṣẹlẹ̀ níbẹ̀ ó kéré sí àwọn táwọn ń pè ní world power. tó túmọ̀ sí pé wà fún ọ̀pọ̀ ìsánú lọ́ọ́ ìfà ọmọ ènìyàn lẹ̀ alẹ́ pọ̀ ọlọ́run dá wa lẹ̀ ntọ́lọ̀ bá rọ̀ fún wa ló rọ̀ fún wa o jẹ́mọ́ ntọ́lọ̀ bá rọ̀ fún wa ló rọ̀ fún wa bọ́lọ́mọ bọ́ bá rọ̀ fún wa ní jẹ́mọ́ alẹ́ àwa sì la máa ń rò fún agbọ́n alóye àmọ́ tó yẹ ká àwa la máa ń rò bẹ́ẹ̀dì lẹ́lẹ̀ kan ọ̀nà parẹ́ ó parẹ́ sínú odò olúwa wa ọlọ́run bá ń sọ fún anábì ogun sáré ìsọ̀rọ̀ tó gbọ́sọ̀lẹ̀ ni. àlá ìnáwó ọ̀kan bí ọ̀sùn ìtẹ̀kọ́ bòlù wọ́n tún ń tẹ́lẹ̀ lẹ́nu mo fi musafir yunus ọ̀sẹ̀ ni wọ́n musa gẹ́gẹ́ bí yìí o. fìràwọ́n náà àlẹ́ àn tẹ́sán ìwà ni ìsìn ló lọ gba ìsìlámù ìsìn ló lọ gbọ́ lọ́run gbọ́ ìsìn ló lọ gbàgbọ́ nípa láìláìlá ìsìn yìí àti wúlò fún mọ́ so béèyàn bá ń tọrọ tútú bá a máa tọrọ tútú bá lórí wípé a mọ̀ pé n táìsì yìí ò dáa a sì fẹ́ fi ilẹ̀ afẹ́kọ́lọ̀ kójọ ní sí n táà fi máa tọrọ tútú bá nù àyè máa tọrọ tútú bá nígbà tí a bá rí pé tọ̀ bá àtọrọ tútú bá gan ẹ̀ṣẹ̀ tá à ń dá a lè dá a mọ́. kò ṣe é dá mọ́ wọ́n ti sọ fún ọ ẹ má mu sìgá mọ́ ẹ má mu gbó mọ́ ẹ má mu sìgá mọ́ ẹ má mu gbó mọ́ o ò gbọ́ orin tó máa ń kọ òun náà ni ìgbàlódé onígbà lòdì ó wá mu sìgá títí títí títí tán náà mà fún rẹ wá já ó já ó rọ ọ̀sán mọ́ ó kọ̀ máa lanu pẹ́ẹ́pẹ́ẹ́ ni àwọn olùgbọ́ fún un sọ wọn náà kan fi túbù kan sí ọ wọn á la bí ọrùn báyìí fún wa fi túbù sí i òun ló fi mọ gbóhùn sókè ọ̀nà àṣàfihàn ọlọ́mọ ìlú ṣìgá lọ máa mú máa mú ìṣòro títúbà rẹ ni kò wúlò kò wúlò sáfàní bẹ́ẹ̀ sáfàní bẹ́ẹ̀ kò wúlò wọ́n sọ fún wọn ṣì yóò da agbèrè ọ̀dà ṣì yóò da agbèrè òṣùwọ̀n jìnnà sí òògbọ́ títí wọ́n lọ kó goloríà olùkó àrùn nǹkan ọmọkùnrin wa tóbi ó tóbi rí bí ọmọ orógun ọmọ orógun tán ní orómọlá wọn náà mo lọ nǹkan náà mo tó ibi tí bá a bó o ti bá náà kò sí tó bì ṣe mọ́ kò sí tó èsì ọlọ́run ẹgbẹ́ ọlọ́run fún wa báwọn kì í gbà á tí ó báyìí lápẹ̀lẹ̀ táwọn bá tún mú tọ́rọ inú ìnira ti dé tútúbà ni kò wúlò fún kankan mọ́ bí ìbá ọ̀nà dí fún ọ ni o ní sọ pé o fẹ́ túbá irúfẹ́ bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ ó náà ṣe ohun tó ṣe nìyẹn orí ẹni tó ń jalè tí ń jalè tó ń pa àwọn èèyàn ọlọ́wà gbójú rẹ̀ kò wá rí nàmọ́ wá lóhùn túbá bó o túbá náà ṣé o lè fi ẹ́ wọ́n mọ̀ ó lè fẹ́ mọ́bọ́dún àbí ọmọ lè lè bó ti ṣe abọ́dún bẹ nínú wọn lẹ́yìn ìlú ti rí sanu àpá àti wọn láwọn olè tí wọn kàn wọn wáyé nínú wọn òun náà láfọ́jú bóòlù ni ìjà ọmọ bẹ́ẹ̀ sí bóòlù ni ìjà lè kí lè rí ló fẹ́ jà ṣe owó tó máa ń jalè tó mọ́ mú nǹkan ní nǹkan tó wá pè ọ́ wọ́n á fọ ẹ lórí wọn ah! ọlọ́run dájú mi ní jalè mọ́ a máa jàǹso ọlọ́run ní àwọn ọ̀tẹ̀ rí ni padà àfọ́yì o ti dẹ́ṣẹ̀ o ti fẹnu kọ́ o ti fẹsẹ̀ kọ́ o ti fara kọ́ ó ti ṣe agbára lò ó ti ṣe lọ́run tọ́pìn síwájú àsìkò yìí wà fún tàbílẹ̀ ló ń fòsì rí náà nínú àwọn òkìlẹ̀jẹ́ àwọn ẹni lẹ́sẹ̀ àwọn tí wọ́n dalẹ̀ ọlọ́run bá rú àwọn tí wọ́n balẹ̀ ọlọ́run bá jẹ́ àwọn tí wọ́n fara ní ọmọ nìyàn òun ni wọ́n sọ̀rọ̀ ọ̀dọ̀ mbẹ̀. fàlìyàwó máa ní mẹ́jì kàbí bá dání kẹlẹ̀ tẹ̀ fún náà mọ́nà mọ́nà fún kẹ́hàyà ọlọ́run ní ṣùgbọ́n wọ́n ó ti kú gbà wọn ó ti kú wọn náà ní ṣùgbọ́n o ara rẹ àmì jẹ́kẹ́jà jẹ́ omi ò sì rí jẹ́ lórí omi náà máa jara omi a máa jara ìní wàláhì ó jà bútẹ́bútẹ́ torí ẹ̀ tó bá gbọ́wọ́ sínú omi wọ́n lọ rẹ ọwọ́ rẹ sínú omi ìgbìmọ̀gbọ́n náà ìṣèlú tútù ordinary omi rẹ ọwọ́ rẹ síbẹ̀ kó wá wà ń látàrọ̀ dalẹ̀ <laughs> omi máa jẹ ọwọ́ yóò jẹ́ omi ò ní jẹ ara rẹ ìràwọ̀ náà ẹjọ́ ò sì ní jẹ ara rẹ kò sí tí yóò jẹ ara rẹ torí pé àwọn èèyàn tó fi sínú ìlú tó fi ní ìlú nígbà wọn bá rí ọkùn dé mọ́ wọn rò pé ah o ti lọ fún ọ̀nà ìkànnì o ti pa Musa o ti pa Haruna alimasalam o ti pa àwọn mùsùlùmí o ti lọ ní dáúlà míì níbòmíì wọn lọ rẹ àní fọ̀rọ̀ rẹ rújú bá wọn bọ́ọ̀dì rẹ á dá padà sí ìlú tó ti kúrò káwọn ọmọ àwọn sọ̀gbọ̀bọ́lí wọ́n lè mọ̀ rí pé ah àṣepẹ̀ ọ̀rọ̀ ti kú kò ní ẹlẹ́gbẹ́ra ọ̀rọ̀ rẹ̀ ò ní di ọ̀rọ̀ pé kíní kan wọlé àìmọye lèmi jẹ́ pé ilẹ̀ Yorùbá lè mí wá ní kíní kan Ṣàngó kíní kan wọlé kíní kan wọlé kíní kan di olóyún rọ̀ kò sẹ́ni kankan náà lódomi ẹni kò ní wọlé olómi bẹ́ẹ̀ ni kò wọlé ṣùgbọ́n ìrìn àjò rẹ̀ ó dàrú mọ́ wọn lọ́wọ́ ó dàrú mọ́ wọn lọ́wọ́ ni ó yóò para rẹ̀ yìí ó yóò pokùn sóni tí wọ́n gbóòkù rẹ̀ ló wọlé wọn ló pòórá gbogbo irọ́ ni wọn lọ́ọ́ ni wọ́n sọ̀rọ̀ ọ́nà kó mọ́ gbọ́ pẹ̀lú kù rẹ̀ يعني فليمجده ملائكة أن تكون لمن خلفك آية كل بقى اللي جاء قوم àríwòye àríkọ́gbọ́n fún gbogbo àwọn tó sílẹ̀. wọ́n iná kẹsì rọ́mẹ́nà náà sẹ̀nà ayáàtì náà lọ́wọ́ ti wú ọlọ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ènìyàn ẹ wọ́n máa ń ṣe afọ́nufọ́ra wọ́n máa ń ṣe gbàgbé sí àwọn àmì ọlọ́run. eléyìí dọ́rọ̀ bá a fún sọ́ọ̀tù Yunus nínú sọ́ọ̀tù ṣọ̀rọ̀ tàǹbà olúwa wa ni wọ́n á jẹ́ iná mú sọ̀rọ̀ máàmù àjùmọ̀rí ọlọ́run ní òun ọlọ́run bá là lẹ́gbẹ̀ẹ́ wa mọ́sá alẹ́ sàlátù wọ̀sálẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ nígbà náà òun ọlọ́run bá là wọn bọ́lá ti máa ń lọ nígbàgbọ́ òdodo nù wàláhì bọ́lá ti máa ń là wọn nù ìgbàgbọ́ òdodo ni kí yẹn ní tọ́lọ́run ṣe la ثم غرقنا الآخرين ọlọ́run ṣùgbọ́n àwọn fìràwọ́ náà àtàwọn ọmọ àwọn sójà rẹ̀ ọlọ́run gbogbo wọn pátá àpàwọ́rẹ́. iná fi náà nìkàlẹ̀ ààyè ọlọ́run ní ìtàn fìràwọ́ náà bí o bá jókòó tán kà sí ọ létí àbúrò ló pa fúnra rẹ̀ látòkè délẹ̀ bọ́lọ̀ ṣe mú wá fún wa yìí ó máa rí ẹ̀kọ́ nínú ẹ̀ wà máa kana aktharuhum mu'minin lójú pọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn aláìnígbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn bá a ṣe wí yìí tá a kájáde yìí lónìí ẹ̀ àfáà ló sọ̀rọ̀ náà ṣó ṣe lú ẹ̀mí lára àwọn tọ́lọ́wọ́n bá ń sọnù ó fẹ́ gbé ní ìwọlé sọ lọ́dọ̀ ti ẹ̀ ìjọ bá ṣojú òun lòún máa wí ìhun gbàgbọ́ àyèmọ́ye kan àìmọye kan tó rẹ pé àwọn kan gan ó súnmọ́ gan nìyí kí wọ́n dòdòdò bí ìjọ̀rọ̀ ọlọ́run pọ̀ ọlọ́run bá bá wa sọ̀rọ̀ ta kanal kùhání àbánagbé sallallahu alaihi wasallam bá sọ̀rọ̀ nínú tírà rẹ̀ nínú súnà rẹ̀ òdodo ni bóorin náà tún bóorin náà sì ó bá pàdé kó dodo ni ìtọ́lọ́run bá sọ yìí nípa fìlà ọ̀nà yìí àá ìlú tó kọ́kọ́ civilize tó kọ́kọ́ ní ọ̀làjú láyé àmọ́ sọ ìlú Egypt ancient country lọ́ka ìtàn wọn lọ bí ìlọ́wọ́ àwọn àrọ́mọdọ́mọ wọn wọ́n bẹ́ẹ̀ nísìnyí wọ́n sọ pé tí kúránì sọ yìí òdodo ni òdodo kò sí rọ́mbẹ̀ torí ẹ̀ wọ́n mùsùlùmí ẹ̀kọ́ òun ni wọ́n dì mú nínú ẹ̀ wípé èyí gbógun tọ́lọ́run àìgbógun tẹni ọlọ́run àìgbógun ti àwọn iná àwọn tó lọ́wọ́ rán láti jíṣẹ́ àwọn ànábì ni àwọn àfẹ́sẹ̀ olódodo ni àìgbógun tí wọ́n á máa ń fún wọn lọ́wọ́ ni a sì máa ń tẹ́wọ́ gba ní tí wọ́n wí fún wa gbígbẹ̀yìn wa kó lè ba lè ga kó lè ba lè sún wọn tó kàn wọ́n jẹ̀mọ́. ọlọ́ni wa iná rọ̀ bẹ̀kẹ̀lẹ̀ wúwa náà azizu rọ̀ṣin ọlọ́ni ẹlọ́mọ dájú pé wọn ọlọ́wọ́n bá o lọ́wọ́ wálé azeez ọba tí máa borí ọ̀tá ni tí máa gbé ní borí ọ̀tá alẹ́ azeez zòlẹ̀ ìzà alẹ́ àdìbà ọba olùborí tó tóbi ní ọlọ́run bẹ́ẹ̀ ni alẹ́ ìzà tí máa gbé ní borí tó àwọn ọmọ wa tá a sọ lóko abdul azeez azeez ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí a fẹ́ kọ́lọ̀ fúnfun ṣe olùborí ìzà ọlọ́lọ́wọ́ ọlọ́ọ̀bá aláàzíìzù ọba tí máa ń borí arọ́hìn ọba tí máa kẹ́lé mi ni ò lè borí ọlọ́run láyéláyé láyéláyé òṣùntàn tí ó borí ọlọ́run òṣùntàn tí ó lékè ọlọ́run bàbá lè borí ọlọ́run á lè borí àwọn ẹgbẹ́ ọlọ́run bá náà tọ́lọ́run tọ́lọ́run wọn nìyí kò dẹ̀yìn lẹ́yìn o gbogbo nígbà gbogbo ó mọ tí ó ní kò mọ tí ó ní tó bá ti dúró tòfin ọlọ́run tó sì ń sin ọlọ́run tó ń kírun jẹmọ tó jìnnà sí ẹsẹ ọtá kan ò lè borí rẹ bẹ́ẹ̀ni ọtá kan ò lè borí ẹ bó ṣe wulẹ kó mọ jẹmọ mùsùlùmí abẹ allah subhanahu wa ta'ala ó ṣàlékún àgbọ́yé fúnikálukú wa inshallah a máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ó mọ̀ وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام وعليكم ورحمة الله وبركاته نعم وعليكم السلام ورحمة الله وبركاته نعم Uh, ẹnìkan bẹ nínú fámìlì wa tí ok ìbéèrè wáyé pé ẹni tí a ní nínú fámìlì tó mọ ń kọ orin ìyẹn ni àwọn náà ti mọ àwọn olùtútàkù ẹ̀sìn tó tó sì lówó lọ́wọ́ tó fẹ́ ràn yàn lọ́wọ́ ṣáà lè gba ìrànlọ́wọ́ tó fẹ́ ràn án lọ́wọ́ ṣáà lè gbà lọ́wọ́ rẹ̀ kò sáà burú bẹ́ẹ̀ tá pé níta fẹ́ wá ìrànlọ́wọ́ fún tó pọn dandan òun ni tí è ṣe àwọn nǹkan tí ò pọn dandan léni lórí tó pọn dandan òun ni òun sì fẹ́ ràn wá lọ́wọ́ lórí ẹ̀ ìṣàbùrú tá a sì mọ̀ pé ànígbà ìrànlọ́wọ́ lọ́wọ́ rẹ̀ tán kó máa wá fi nítòhún ṣe fún wa nìyí kó máa fi ṣe ìyáran lé wa lórí wọn ni báyà sí wà ní pé ohun tó kù bọ̀ kó dá òun lòún mú fún ẹ lówó yẹn wá sí rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ àgbà lọ́wọ́ rẹ̀ àbí tó mọ̀ fẹ́ lò ó ní àǹfààní fún rẹ̀ láti máa fi kẹ̀yìn fámìlì sí sí wa kán lè róhun ẹgbẹ́ bí ẹ̀ dáadáa kán rà gẹ́gẹ́ bí aláburú ònìyàn báyà sí àwọn ẹgbẹ́ tó sọ fún yín ẹ̀ tẹ̀ ń tẹ̀lé ẹ̀ ti rí nísìnyí òṣì ló ṣe káàkiri gẹ́kiri ẹ̀kiri ẹ̀yẹ lọ ẹ̀jẹ̀ kú lẹ́yìn ẹ̀ tó bá ti rí bẹ́ẹ̀ ká má gbà lọ́wọ́ ẹ̀ ká dúró tọ́ lọ́ọ̀ ọlọ́wọ́ ṣàrànṣe nígbà mi àwọn tí ò bá ti tẹ́lẹ̀ yìí kò sá burú bẹ́ẹ̀ kéèyàn gbà lọ́wọ́ ẹ̀ náà وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته